ọlọ́run ọlọ́run ní àpéyé ọlọ́ha mo pa á láṣẹ ni ẹ gbọ́dọ̀ má tẹ̀ láṣẹ ọlọ́run instruction wà àpéyé ọ̀rọ̀sùn mo tó pa á láṣẹ gbogbo ntànàbì bá pa yín láṣẹ ẹ gbọ́dọ̀ má tẹ̀lé ẹ wá wò wà wúlò là ámọ̀rì mẹ́yìn kàn ẹni abámọ́nà yín tá a fi ṣaṣáájú ẹ tó bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ má tẹ̀lé ẹ wá ṣe ọlọ́run ẹni ọlọ́run sì fi ṣaṣáájú tiwa lọ́gbọ́mọ̀ṣọ́ yìí lónìí àfọlábí ọláoyè orúmọgẹ́gẹ́ the third lọ́lọ́run fi ṣaṣáájú àwọn gbọ́dọ̀ má tẹ̀lé kọ̀ǹdíṣọ̀ táwọn fi ní tẹ̀lé ọlọ́run lọ́sọ. ọlọ́run sọ pẹ̀lú àdìsí tó lálàáfíà mo ń bọ̀ bí àdìsí ẹ̀jẹ̀ ń ayé lè délẹ̀ ọlọ́run ní wà íńtànà zaatun fi ṣe yìí fọ̀rùdúrú ila Allah wa rasulih tí disagreement bá wá wà láàrin opinion ẹni tó bá jọba àti opinion ọ̀tọ̀ Ọlọ́run ẹ má tẹ̀lé tọba mọ́ o ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ padà sọ́dọ̀ òjíṣẹ́ conflict of opinion ó lè wà láàrin aṣáájú àtọlọ́hún ẹ ní tẹ̀lé aṣáájú yẹn o torí pé làtọ́ àtàlè màlúkẹ́ ti máa ṣe yàtọ̀ khalik a gbọ́dọ̀ torí ipá abẹ́tẹ̀ láṣẹ èèyàn káwa sọ pé àkọ́tọ̀ lọ́hùn mo rò pé tí ẹ báyìí ní ìsìn àwọn àfáà sọ yí pé man àrọ́ọ̀dà àníyùtọ̀ fàlìyà àmàlùbí màsítàpọ̀ gbogbo ẹni bá fẹ́ kọ́ tẹ̀ láṣẹ òun àṣẹ tó rọrùn ni kọ́ máa pa kí sàwọn wá sọ fún wa ní ìsìn pé bàbá ìmọ̀ọ́mọ́ ẹ sọ báwọn jàmbá òpin kan bá bẹ láàfin àwa dá àfin tán kí wọ́n wá sọ fún wa pé ibi tá àfin wà yà ò láìkí ẹ̀ ká gbé lọ Tàkì. àwa ní baba àgbọ̀ ẹ àwa mùsùlùmí gbà láti ṣe ń tẹ ewu ṣùgbọ́n ẹ yá lọ ra lẹ̀ ní sáyẹ̀dì tàkí kakọ́ mi nǹkọ́ mi èyí tó wà ń bẹ̀ yìí ni kẹ́ ẹ ṣu oṣù kákẹ́ ẹ rù kẹ́ ẹ máa rù lọ tàkí. ṣé ẹ mọ̀ pé àṣẹ ọba ni ọ̀rọ̀ sì gbọ́dọ̀ mọ́tẹ̀lẹ́ e torí pàṣẹ ọba ò gbọ́dọ̀ wọlé ẹ máa ń bá ṣe gbogbo àwọn mùsùlùmí à ń kíjí mọ̀tọ́ báyìí màá kàn án náà ni sàlámù àlẹ́ kí lọ sí bàbá ìmáàmù bàbá ni ká gbé àfikún ní ibi ẹwà ká gbé lọ ẹ wá su òṣùká lálá òṣùká tèmi náà yóò tóbi abẹ́ tó márùn láwà ní gbogbo àná àwọn àjọ ṣe òṣùká lọ ọbẹ̀ á máa gbin níbẹ̀ ìwọ gbé gbé gbé gbé gbàtà bàbá ìdójọ́ mẹ́ta ń bẹ̀ tí bàbá náà rí pa àgbé wọ́n yọ̀ǹda wa ibi tí mo lọ ń bẹ̀ ni kì í ṣe pé wàá wá sọ fún wa pé á gbé à ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ pé kò ṣeé gbé ni don't you have common sense fọ́ Yorùbá wọ́n sọ pé arọ́báfín lọ́ba pa wà á máa ṣe bí ipò lè ṣe kínní yẹn ni títí tọ́ba náà fi rí i pé kò ṣeé ṣe ibi tí mo ń lọ bẹ̀ lélẹ̀ ọbánjọ́ mi wọ́n á máa sọ nǹkan mi tó le tí ò ṣeé ṣe ẹni tá ṣe ni pé a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọba you don't go public láti máa embarrass ọba àlù Oh mi rò pé ẹ gbọ́ mi yé ó wá bọ́ sọ́dọ̀ social media ní ìwà ọmọ Ògbómọ̀ṣọ́ ó ní irú ọba kọ́ bá wọn nìyẹn ha ọba àlù tiẹ̀ ló ń yẹ̀yẹ́ ó wá bọ́ sórí rédíò ọba yẹn gan òtí ẹ̀ gbọ́kọ̀ nílẹ̀ aka yìí ha ọba àlù tiẹ̀ ó ń yẹ̀yẹ́ yóò bá ní bá a bá taara lé ẹni lọ́pọ̀ àní ríra lọ́wọ́n wọ́n ọba ìlú yìí bó o bá yẹ̀yẹ́ ọba ìlú yìí ìlú yìí ló yẹ̀yẹ́ because that is the symbol of your community. bóyá àmọ̀ representative wa nìyẹn that is why ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà bẹ́ẹ̀ ń yẹ̀yẹ́ ìmọ̀mọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀ ń yẹ̀yẹ́ ìsìláàmù ni torí pé imam is the symbol of Islam of Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n adúgbò lọ́dọ̀ Ọlọ́run èyí tí ẹ lè yẹ̀yẹ́ mi yẹ̀yẹ́ ìmọ̀ọ́mọ̀ Ògbómọ̀ṣọ́ you can't do that bó o bá ṣe ń yẹ̀yẹ́ ẹ̀mí tó lọ́mọ yẹ̀yẹ́ tó bó o bá ṣe ń yẹpẹrẹ ẹ̀mí tó lọ́mọ yẹpẹrẹ tó bó o bá ṣe ń sọ pé mi ò jẹ́ èèyàn tó ní jẹ́ èèyàn tiẹ̀ náà ò ní nítumọ̀. Ah, no you can't yẹ̀yẹ́ me now ibẹ̀ kọ́ ni mo ń lọ jàre ọ̀dọ̀ ọba aláwòye ni mo wà.